صلى الله عليه وسلم أول سنة bí oníkàlùkù wọlé sínú mọ́sálásí bí mọ́sálásí ó kún kúrò ní pé ẹ̀rùn àtò síta. olúwa ò. ló fà á àsàlátù bó ṣe ọlọ́run ọ̀dọ̀ ọtí gbèrègbè mo rí omi ìdídarúgbọ rẹ ó ti gbèrègbè kátó sàsàlátù báyìí ó ti dé kejì náà ọmọ àtàrà rẹ bẹ máa tan ara rẹ àwọn nílò kejì ọlọ́run bá lọ ń tàn wọ́n àti ìkú ọ̀sùn rí ó wá lè ṣe lókun méjì ó lè sòkó ayé ó sòkó àdìgẹ́ àmà ìlú dàgbà kan kú bètè ni wọ́n mọ̀ àkókò fara rẹ̀ àwọn aráàlú ti lè wò ó mà wọ́n kà ń bẹ wọ́n bẹ náà lẹ́yìn ìdí ẹ̀rí wọn wọn bọ́dà ikú òdọ́jọ́ àrùn òdóṣù bọ́ ọba rómi bá wí máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́mọba wọ́n á jẹ́ kọ́ tẹ̀lé bọ́ ọba rómi bá wí máa fún sọ́rọ̀ ọba lọ́rùn pé ọba bínú rẹ̀ pàdé ló ń dá ọ torí pàdé ẹ̀rẹ́ máa jẹ́ kí n kà sí kí ni dẹ́ẹ̀tì ni èyí ni ọjọ́ kejìlélógún oṣù kínní ọdún ẹgbẹ̀rún ọdún méjì àti ẹyọkan àbí twenty twenty one ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún fourteen forty two ìjìrà adáàbí Muhammad ara iláyé ayé ní lọ́dọ̀ pásítọ̀ súnmọ́ bí àbájọ ẹ̀kọ́ máa sáré máa sún ọ̀rẹ́ tó ń wò ah! ìkẹ́ máa ń bẹnu mọ́lá ìbá kúrẹ́ àná nígbà gbọ́dọ̀ wọn lóye àyà kúrẹ́ àná gẹ̀rẹ́ wíkì tàbí sí. báyìí fún wa máa wọ́n nà fún ọ́ jòkó wọ́n fún wa dúdú ní wọ́n fún wa wọ́n fún wa wọ́n ti báyìí rẹ̀ ní òrìṣà. ọlọ́ bọ́ọ̀rìn èkó ni nígbà tó kọ́ ọ́ dá mọ́ ní fún wa ní gidi gan tẹ́lẹ̀ máa dì mọ́ lórí irọ́. ẹjọ́ àtẹ̀lé káàkiri o kọ́ ọ ké kọ́ lódìdí o kọ́ lọ́ lódìdí o bọ́ ọ bá ké tọ́ ọ bá lò kò wúlò. bàbá wa bàbá wa bàbá wa kan àgbẹ̀ ni o yóò sì tún máa lé èèyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Awesome. tó ń sọ nípa àwọn ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí tó lọ́jú mọ́ tó rò bó rí ọ tí ò sì rí ọ àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí tó létí tó rò bó gbọ́n dẹ̀wí tí ò sì gbọ́n dẹ̀wí àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí tó lákàwọ̀ pé ó ń mí ọrùn kó rí làákà ìpẹ́ kò tí sí làákà ìlọ́pọlọ rẹ̀. I should listen respectfully my brothers in Islam. Allah, on the similitude of a newly born baby, You see you have some lessons from them. They open their eyes to think they can see, but they cannot see. They have ears to think they can hear, but they cannot hear. And you see they have sense, but you see they are not mature to understand anything. Kí ló mú olú àsọ̀rọ̀ yí ọ̀rọ̀ adé gbogbo àárín? Lábàá ni má láàrin láti kìyà mà kó má sí àyè kankan lọ́wọ́ wa ẹnì kan wọn sọ pé ah bàbá kan ti sọ́dọ̀ ẹni ah ọjọ́ bẹ́ẹ̀ ni ẹ̀ka mọ̀ yóò lágbára lágbára kó lọ́ta lọ́wọ́ não ẹ mọ̀ wọn rẹ̀ ọjọ́ ta ló ti lágbára ó ti parí iṣẹ́ yín ó kọ́ lágbára lórí ọ̀rọ̀ láyé ó dà bá jẹ́ gbọ́dọ̀ àbàdàn wọ́n bí ọjọ́ akọ̀kọ̀ náà kọ́ ọkọ̀ ọkọ̀ ọkọ̀ ọkọ̀ náà kò dúni nígbà yìí kan tọ́wọ́ ma fi tọ́wọ́ wa. àkọ́kọ́ ó pàṣẹ kí ìyàwó rẹ̀ gúnyán fún ọ kó ní bọ́ọ̀ má jẹ́ kó tọ́wọ́ bọ̀ bọ́jẹ́ ọ̀ tó bẹ́ẹ̀. ìyá kẹfẹ́ ìjọ mi ti sábà bí jíjẹ tí ìyàwó rẹ̀ kú fún àtọ́mọ ègúsí yóò sì kó wọn nìyíra. And you see, nothing is difficult for Allah to do. What we say the day of resurrection will be great indeed. And you see, It will be difficult for the unbelievers, not for Allah. Allah already, Allah already presented or Allah already prepared the event of Islam and the event of hereafter. Everything is easy for Allah to do. We can see in this world, for Allah to drive you wherever it likes. It is easy for Allah. It is not difficult at all. When your wife are prepared for you, and the year with a good soul, If Allah prepared, if Allah decided that we will not eat from it, we will not eat anything, you see, you just have hatred in your heart concerning what is placed before you. Èyí àwọn tí ẹ̀dùn tó tóbi. Ó kọ́ lọ́sẹ̀ kọ́ lọ́wọ́ lọ́wọ́, kọ́ ló ń délé kó sọ pé mi lọ́ọ́ gbà sùn. Yàrá yàrá náà ni wọ́n jọ. Èmi ò rí bẹ́ẹ̀ ni gánà ká àtúbà mọ́tò gánà ọ̀bẹ ká. àdúrà ọ̀mí jẹ́ bàtọ́ nàntí òbí mú mi jẹ́ sí mi ìjọba mi jẹ́ ẹni sáwò oorun wọ́n sì jí mi òjì. ìjọba jẹ́kẹ̀ mi wo balẹ̀ ní bẹ́ẹ̀ bàbá mi ò kú mọ̀ mi. ìgbà táwọn á yí yí táwọn kó bá sí mi. wọ́n á di fúnà nílé mi lórí màá di màlúù mi ẹ máa nà mí kọ̀ ọmọ yẹn lẹ ẹ lọ bá nà mí kọ̀ ọmọ yẹn lẹ yóò ti dàgé ìfọ̀ bàbá jẹ́ náà lẹ. aa bíbí lè jẹ́ àtijọ́ oúnjẹ mọ́lẹ̀. ìyá alágbàdà ọ̀ ní alẹ́ jí bàbá jí yí ọ̀dáhùn ni èmi náà ò lè ṣì bọ̀ mọ́ lọ́kùn náà ò jí mi dì dáhùn. àti gbogbo obìnrin ò ní jẹ lálẹ́ àárọ̀ lọ́rọ̀ tó ń jẹ. Even when you have money at, you have money and you have food at home and it is prepared for you, your favorite dish. If Allah predestined that will not eat, you will sleep without eating any food. You see, it will just happen to you. As it happened to me one day, I said they should prepare for me my favorite dish, and it was prepared. But I could not eat it. Only in the morning I could eat. But what happened to me, I slept. And I, I was waking up. I did not wake up. That is the reason that means Allah has predestined event of our life. Àgbáyé kì Nigeria, ṣe Nàìjíríà nìkan ẹlísìn iná alẹ́lẹ̀ owó yóò yá bẹ́yìn tọ́lá ọmọ mi ò bẹ́ yìí ìyẹn máa ò bẹ́ rẹ̀ lọ́pọ̀ ọ̀bẹ ìyẹn máa ò bẹ́ rẹ̀ ẹ̀ kárí bàbá dídí pẹ̀lú àṣìyá All of you, the people of the world, you should listen reverently. Allah will never submit for you, you will surely submit before Allah. I'm telling you, will surely come back and submit yourself before the Lord. Uh, yeah, yeah, yeah, yeah, yeah, yeah. ìdí mo wí yẹn ojú ọkọlẹ rẹ bí lọ àgbáyé pa àbọ̀ wá bí. wọ́n ti bẹ̀rẹ̀. When I say people of the world will surely come back here to see it is beyond the ken of some people here but I'm telling you they have already come back to see they are watching this sermon on the internet. To see if they should follow what they listen to and the truth from the message of Allah, therefore they come back to the truth of Allah. Ah, ló fi I will see. I ask you, my brothers in Islam, did you see Prophet Muhammad? You did not see him, you did not even know him, but you could see which way are you following today? You are following the way of Prophet Muhammad? That is what I'm talking about. Go be that! Go, Mari! Think the quality of Uya Kuya on Tele and Fatima Nabi. Ìdí ìpínlẹ̀ Gánàbì ìrìwọ́bí, ìdí wọ́n ti ṣe dáhẹ́sì tí wọ́n wọ́n káàkiri àgbáyé iye ìlúkìlú tó bá ti dé tó bá ti rí ìlò ọ̀tá gbọ́dọ̀ ẹ̀rú tẹ́lẹ̀ ọba ní ti yé bọ́nà gbà tí iná bàmí rẹ̀ rẹ̀ wọn àkọ́kọ́ ẹ̀rí tẹ́lẹ̀ sí kùnrin mi sọ̀rọ̀ ọ̀wọ́ tẹ́lẹ̀ àtúnṣe àwọn ọ̀rẹ́ lókùn bàtà bá ti yé bìrì bìrì tẹ̀lé tó tẹ̀lé lẹ́yìn wọ́n ti gbà fọlọ́ bá tẹ̀lé wà lẹ́yìn. I could see you could not did not did not know him. did not know anything about him before that you see Once you are standing firmly on the Holy Quran, which is the revelation from Allah, you are following Prophet Muhammad. but they are watching this on the internet and they, they listen to it and they obey the commands of Allah and they follow what they, what they listen to, they practice what they listen to. They have already come back. sọ ọ́. wọ́n ti mọ iye àwọn èèyàn bí wọ́n pè ní orí wọn ò ní Allah is the cause of everything. Allah placed the burden on some people. They will be able to carry the burden to the destination. But there are some that will not be able to carry the burden to the destination. God àtúntẹ̀lé ẹlẹ́kẹrìndínlógún. àyà ti sàlásà ọ̀sàbòhùnà àyà àádọ́rin àti mẹ́ta. àbí ilé ìbánu kọ̀rọ̀ tì àádọ́rin ọkọ̀dọ̀ àti mẹ́ta. tọ́ ilé ìgbé ìfọdà rẹ máa fi ẹmọ rẹ páàkì kábà lè máa wọ. tó náà nínú íńtánẹ́ẹ̀tì náà sọ wọn pé ká máa sọ ìrànlọ́wọ́ àyà tá a bá ti dé ká máa sọ ní Yorùbá torí bá ń gbọ́ orí ingilisi ọ́ ní ingilisi wa le lọ́sẹ̀ sọ náà pé ingilisi wa le dábàá lè rò àwọn là ń kura ní yẹ̀yẹ́ ọlọ́ọ̀bà mi ti gbé wa dákọ̀ dábàá sí wa. I from chapter sixteen of the Holy Quran, verse twenty-three of the Holy Quran. من السماوات والأرض شيئا ولا يستطيعون تدبيره مسلمين مسلمين like feel. Jesus is not your God. Allah alone is your Lord. Allah alone is your God. Ọba àánú máa rámú yẹ́wó lè kú là ń rí síkọ́ ìdí òun lè pèsè fún yín òun lè pèsè fún ara rẹ̀. A máa sọ pé ìjẹba náà ń bọ̀. Ayíṣẹ́ ń bọ̀ nínú sàmáwá tí wàlá arìnrìn ní ti sámà ní ti lọ́lẹ̀. Ẹnì kan tó dá kí ní ká pèsè fún ara rẹ̀ sí lẹ́yìn ìwọ náà bá you see them? they cannot provide anything for themselves because they did not create themselves. Allah created them. They could not do anything, cannot own any provision for them, even on the earth, even in the heavens. Wàmí ṣáyà èyíkéyìí bó ti lè wò woman. Oh, Ó ní dápẹ̀sì fún ara wọn. Kábíyèsí. Bọ́lá ayé ta ti wú nàmọ́ àti dágàlẹ̀. Ó kápá sí ní kàbó ti lè wò ó mà. and you are worshiping others beside Allah, such have no power of providing them for sustenance with anything and others even in the earth. hasana fahuwa yóò fi kú mímí òṣìṣẹ́ wájà ọ̀hárọ̀ aliyasta wúna dojọra wọn bí òbí náà sọ pé kò jọra wọn alihamdulilayi. àdìsí ò kọ̀rẹ́ẹ̀tì mo ti kà mọ́tà. bẹ́ẹ̀ mo ti wá náà já ká kí ní ẹ̀kọ́ já sísàlẹ̀ ẹ̀yẹ òbí tí wàá láwàá kan. gbàgbé àbí máa tẹ́kọ̀ wọn ní ìbúra máa tẹ́kọ̀ wọn dìbò á rẹ̀ ní ìwà tí ó sì déédéé tó ọgbà gbé. Only Allah does not hear and accept the Holy Quran if you are made people of Muhammad, if you are made to forgive any verse will replace it with something that is even better or that the one that will be equal to, what to the one you forget. responsibility for Allah. òun náà náà pè láfijọ́ àfiwé àfijọ́ yorùbá kan náà àwọn yorùbá náà lílè tó pọ̀ fún dáwọ̀ wàhálà kalẹ̀. ìnà ọba aṣọ òun ni yàrá ọmọ onímọ̀ ni wàá tún ẹ̀ẹ́dẹ́gbẹ̀sẹ̀ pọ̀ bí èrè ní sánmà sí nínú ilẹ̀ lẹ̀ látàá. animal zohar to know nothing only Allah is the knowledgeable. Now, I am Surasta Huhunna. Ada Yatima. kan kì í ṣe ẹyọ ẹnìkan so ẹyọ ẹnìkan ni ẹrú yẹ ẹnìkejì rẹ táwọn bẹ fi sàkàwé ẹkọ sì dá sí tọ́ọ̀fù ní ti ẹ̀gbẹ́ látara rẹ̀. àgbà I will see there is comparison of two slaves one under the dominion of another under the dominion of the master It cannot do anything of any sort. ó wá innahu minna ẹrú kejì táwọn tọ́ka sáfẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí wọ́n á máa rà sákìnàwó afúnni ìpèsè jíjẹ àti mọ̀nìmẹ̀nì lálọ́tọ̀dọ̀ náà bá rìsíkà ìpèsè jíjẹ àṣàlá ní ti dáadáa àwọn ọgbẹ́ àbúlá fún ẹnì kejì àbẹ́ òde ẹ̀rọ alákọ̀ọ́kọ́ kò ní náà kẹ̀kẹ́ sí mọ́tìlẹ̀ wò ó ọ̀dọ̀ olóòrè náà sì ló wà. And the first servant, the first layer cannot do anything, he has no power of any sort and the other slave a man on whom Allah had bestowed only favors from himself. Ó wá ní ọ̀rí ẹnìkejì ní òtùbí pàmùwà ọ̀rí ẹnìkejì ní yóò fi kún mílíọ̀nù nínú ká àkọ́fọ́. Ó ná sí lọ ní kọ̀kọ̀. Ẹnìkejì ní o kì í ẹni ká àbúrò kankan o. Ó ná ní kọ̀kọ̀ wọ́n jà hàrà ó sì ní ẹni gbangba ṣùgbọ́n ọ̀nà tọ̀rọ̀ mọ̀ wá. And the second split spends from what Allah bestowed on him freely, privately, and publicly. He is spending the money openly and secretly. Ó wá ní ẹrú kìíní tá a yọ kó fọ́n lọ́wọ́ tí ò lágbẹ́lẹ́ àti ṣe kankan. Bàbá kan wá sásìrì rẹ̀ ó jẹ́ abirùn. Ntọ́ fà á tóbi ní dákàkà sí nù tó jẹ́ abirùn ọmọ ọ̀rẹ́rù kejì ó pé ó gbádùn a ǹjẹ́ ìmú iná ìlò fún lábẹ́ ọ̀gá ó sì ń ná bó ṣe yẹ kó máa ná ní ìkọ̀kọ̀ ó sì ná bó ṣe yẹ kó máa ná ní bàbá. And the first one is handicapped. They cannot do anything. They have power over any shop. And secondly, Allah bestows on him some sustenance and spending it privately and publicly. And the, the way it should be spent ọlọ́run wa ní ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀sẹ̀ aliya tawuna oníṣàwọn bẹ́ẹ̀ jì jọra wọn káwọn bẹ̀rẹ̀ pẹ̀sẹ̀ ali njẹ́ yẹ tawuna náà bẹ́ẹ̀ jì jọra wọn ẹrú tí o lákàlẹ̀ láti ṣe kankan tó di ẹrù ó di ẹrù fún olówó rẹ̀ àti ẹrú tó lákàlẹ̀ láti ṣe kankan tó ń lọ tó ń bọ̀ tó ń mú wá tó ń nà nígbà wọ́n sì ń nà ní gbangba ó ṣe tán àti bó ṣe ń tẹ̀. ó ṣe wọ́n jọra wọn ẹ ẹ tó bẹ́ẹ̀ báyọ̀ nǹkan mi tọ́ sí lẹ́yìn ọlọ́run àkóso ìtàsí fún ọ̀rọ̀. Allah says and the two equal the one slayer have become a belly to his master the other one Allah bestow on him the sustenance spending it privately and publicly and is spending the the wealth of Allah bestow on him the way it should be spent are they equal they are not equal that is the similitude of idols we are worshiping they are useless and being. ìjà àfiwé àwọn bí ọ̀nà tọ́tẹ̀ bọ̀ wá ní tìbọ̀. alihamdulilayi abdulayi bin lulu sọ ni alihamdulilayi òun ti ọkọ fún ọdún ọba tí o láfi wé. ó wá ní bali rárá àkìsáró ọ̀pọ̀ wọn náà yá làmúnà. òye kankan òye ọkọ ti lè O wọn. mo dá kankan ọkọ ti lè wọ́ wọn. and it should give us sense of his. All praises are to Allah. Allah says that most of them know not. God. Ayah sita wasabahunna ayah seventy six àádọ́rin àti mẹ́fà. Wẹ́n lọ́wọ́ bọ̀ yá olóògbé ìbílẹ̀ masala àfiwé ọ̀rọ̀ kan rọ̀dùlẹ́yìn gbogbo àwọn akalẹ̀ rọ̀dùlẹ́yìn àwọn ọkùnrin méjì òun bẹ́ẹ̀ fi lélẹ̀ fún wọn yá àpèjúwe ọ̀rọ̀ kan rò jù lẹ́yìn àwọn ọkùnrin méjì. Allah put forward the similitude of two men. orin ọdún kúmẹ ọ̀kan nínú àbẹ́ẹ̀dì yìí ọkùnrin táǹtọ́ka táǹtọ́ka ti pọ̀ yìí àbúkọ ó jẹ́ òjì ó jẹ́ òbí jẹ́ òbí sọ̀rọ̀ bó ti bá bọ́ sáà ni bí ọ̀rọ̀ ló fẹ́ sọ́ta ọ̀lẹ́ máa jẹ́ wù ó kú wọn ní o ó ń tọrọ nǹkan ní o tó gbọ́dọ̀ kọjá mẹ́ẹ̀ẹ́. aláàbà kábíyèsí. Allah said first another parable of two men one of them dumb and can see if you ask the dumb among you here you will not hear what he says. It does. and dear, they can see it is eloquent in speech. But as for the tongue, it becomes very burden for the master, because wherever he sends him, it will not be able to bring good back to proceed because it is done and it has power over nothing could not formalize his thoughts. Ó wá ní Aliyasta wí. Ìjà á fi wéra wọn bí. Ìjà á fi jọra wọn bí. Húwà ẹni tó ṣe wípé. Húwà wọ́n àmọ́ yá mọ̀wó bìlẹ̀ hálì ẹni kejì. the one that commands justice wherever he goes. He commands justice and is on the straight way. He follows the straight way of Allah. I am the Star of of I don't have to make it. as a matter of the hour of judgment is as thinking of an eye. You will see, think about the day of Adam to this moment. Allah is talking to you. Allah is addressing you here. Your day of judgment is just like the day of an eye. Ààrẹ lè you olóòwò ní mẹ́yọ̀kọ́. O ní ìpìsẹ́ tó lọ́dọ̀ náà kọ fún yín yóò máa inú yóò máa dùn lórí ẹ̀ ó ní bẹ́ẹ̀ kọ́. O ní áwọ̀ àbí kò wọ́n pè ní kúwọ̀n làkìrá àbò. Àbúkọ́ ó kéré sí ìdẹ́jú kan. Tàbí ìṣẹ̀. O kò tó ìdẹ́jú kan. Ọlọ́run. Ilé ọjọ́ pé tẹ̀lé kí àwọn àti ẹ̀ka ọ̀gá lọ́wọ́ kan wáyé lọ́wọ́ padà. and the matter of the hour is that talking of an eye or even quicker you see mother's father does not even spend a minute before Allah. tàbí ma ó kò tó ṣẹ́jú kan mẹ́rin iná láà ọba tó ń ròyìn rẹ̀ fún wa alákùnrin àṣẹ ìlẹ̀kọ̀ ní lórí gbogbo pẹ̀lú abalẹ̀ lé lórí sí i kò sí àyàfi kiri kan wọ́n yóò àwọn màláíkà abalẹ̀ ẹ̀ ti yín kalẹ̀. àyà sáàmìnà wàsàbùhùnà àádọ́ni àti mẹ́jọ seventy eight. ọ̀là wọ́pọ̀ àṣọ̀húnrì àkọ́jà kún ní kùtù ní ìmọ̀ àtìkú olólùmú ọ̀tẹ̀ láti lè yá wa olùmú ọ̀jáde láti inú ọ̀lẹ̀ yá wa bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ aláwo onímúlẹ̀ ọ̀rọ̀ sáyìn ológun the name of Jesus ọ̀rọ̀ ló mú ajá láti náà lè yá wa. tani ọ̀rẹ́ kìí ṣe bẹ́ẹ̀. Allah has brought you out from the wombs of your mothers. That is the question from Allah. Can you deny it? You idol worshiper, you evil priest, you God members or you God worshippers, and you who believe in lordship of Jesus Christ, you believe in Godship of Jesus Christ,

kẹ́kẹ́ máa tún jí òye yìí kẹ́sì máa tún kọ̀kọ̀ ẹni tó ní ìtumọ̀ hmm. ìtumọ̀ tó ní kùránì ló fi hàn wá ìtumọ̀ tó ní kùránì ló fi hàn wá kí ló fi hàn wá nípa ẹni tó ọmọ kékeré ní àwọn lẹ́yìn à ń sọ fún ọtọ́ dàgbà pé ẹ̀rí lọ́mọ rẹ̀ nìyí ọdún ẹ̀rí òwò ni wàá bá ó sunkún láti fún wọn yọ kò mọ́kò tí wọ́n lù ọdún ẹ̀kọ́ wọlé wàá bá kó tó and you see that the baby is crying, that you are, and you see the baby is looking at you, you say, the baby sees me, but it does not see, it does not see you at all. But you see, when you see the baby laughing or smiling, you say, you, you know nothing about it, but you see the meaning is to tell you that is waving at the time of adversity, the time of good, the time of evil, when the baby is crying, that is very sure the baby has the time of evil. When the baby is smiling, the baby has the time of joy. Just like yourself, the father, the mother, you have the time of joy, the time of happiness, the time you are you feel sorrowful for yourself, and you, the time you experience evil. Everything has been prepared by Allah. Allah! kò sí tafsiri tó kọjá àkùrẹ́ hàn yìí tá a bá rán pọ̀ bá mọ òye wọ́n sì gbé kalẹ̀ lóyà o kùránì fúnra rẹ̀ ní tafsiri tó bá kọ́kọ́ sọ̀rọ̀ kan lọ síwájú tó bá sọ síwájú mi tó bá bá a lọ ronú sí ìtọ́ bá wà látẹ̀ o ti tú kùránì o ti tú ọ̀rọ̀ ara rẹ̀ fún ọ òun ló mú wọn jáde mímu tó ní nínú ọlẹ̀ nínú ọlẹ̀ òmà á ti kún ìyá wa sọ̀rọ̀ pọ́ǹtì nìyẹn ó wá ní látàlà múnà ṣẹ́yà kí ló láàdì kí ló láàdì kí ló láàdì mà ó láàdì dákàtà àdì dákàtà gbàtú bọ́ọ̀lù tó bọ́ọ̀lù tó àti bọ́ọ̀lù tó àdì dákìtì kàmá pé bàbá rí tó bá lajú ẹ̀ àdó ń wò yìí ẹ̀ ń tirọ̀ wọ̀ nù ẹni tó ń rẹ́rìn ẹni fi rẹ́rìn sí ìyá rẹ̀ èrò ni ti bọ́. ìrírí ẹni tó ń rí onítùkú tá a fún fún ẹni tó bẹ́ẹ̀ ní jẹ́ ọlọ́pọlọ hmm. afárá wa mà yín ni ẹni tó ń rí o dáadáa ó ba lórí ilẹ̀ o ẹkú tó ń so aburú ọ̀rẹ́ tàn lórí ilẹ̀ ẹ̀. How you see the Holy Quran is the, the, the best commentary. There is no commentary that is better than the Holy Quran. There is no exegesis that is better than Holy Quran. And Holy Quran is capable of many interpretation and there's no one contrary to one another. You see, it is said in the Holy Quran, Allah has brought you out from the womb of your mother. When you see the newborn baby smiling, you know that is to inform you. The baby has a time of happiness. When you see the baby crying, it is telling you the baby has a time of evil, a time of adversity, and you see, just like Josiah, who are understanding, you should know. You should know this, that Allah prepares for you the time of happiness and the time of evil. actions that you may give thanks when the intelligence, when the heart are mature and more, then you should know that you should give thanks to Allah. How? Aya tisiru wasabuhunna. Ọgbọ́n yóò bí kan. Aya seventy nine. Alam tara o. Ìlàtẹ́rì. Mọ̀ṣáárà tá. káwọ àwọn ẹyẹ o káwọ àṣà kúkú wò káwọ àṣà alákàtà wò ó lọ bẹ́ẹ̀ lọ sí ní sí ó wá ní mùsàárà tá òfegè ló wà fìjáwé ìsàmáì òfegè ìsọ́pọ̀ ló wà ọ̀rẹ́ tó dúró sí ni ilé àṣà alábàdàn wọn bọ́ fẹ́ pinna á dúró kò báyìí akẹ́sí báyìí ìgbàsẹ̀ náà wá dúró ó ní ti mímì. like the hawk and the uh, ant poised and the mist ant in the sky. When you see the hawk, you see ant poised there for like 30 minutes in the sky. And the snow the wing. That is telling you the peace of Allah. mo pe bàbọ̀ ni àmọ́ yẹ kí n dá yẹn lẹ́nu ìtumọ̀ mo sàhárà ká tàwọn tẹ̀lé bá. ọgbọ́n sọ̀hárà táwọn jẹ́ look at the ìṣó òfin sọ̀rọ̀ tó in the midst of air in the sky you see who are at end post.

created them Allah the most gracious. ó wá ní tó bá wá rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ màkà òdò ń bá mu tó kò sí tó bá mu kò sí tó mú dúró tó sì tó ń jábọ́ iná tó dá rí ká tẹ́sí wá rí mi rí bẹ́ẹ̀ sí ní bá òdò ń bá mu mà á lè háyà tó ló ti bá mi fún yín. ó lámì ni ó sì pa fún àwọn wa ni lìkà omi yún mi nù àwọn tó gbà mí gbọ́ tí mo dání mú mi ní àwọn ló dá mi fún kì í sàmì lójú gbèsè ní sábẹ́ ìṣòro. When you look at the birds that are earth in the mid-air, nothing owns them except Allah who allows them not to fall. This is enough signs for sure. If you believe it, all of you believe it, there will be enough signs for you to know the wonders of Allah. But there are no signs for the unbelievers because they are very of understanding. Oh, I am Saminona. I am worried. ní suratu náà àwòrán ní fún àdáàdì Muhammad. sallallahu alayhi wa sallam. Allahu ta'ala lakum min buyutikum sakna wa ja'ala lakum min julubi al-hammi. buyuta ìkẹ́ ọlọ́run àti gorí ẹ̀ ti pẹ́. tata ìfúnra yawma sàlí. ويوم إقامتكم ومن السواقية ومن السواقية وأوطارية وأسيارية أساسا ومتاع إلى إبني ومتاع إلى إبني ọ̀rí ọ̀rí ọ̀dílé táwọn ọmọ òlé ìgbà yìí yìí nínú kó o nínú kó dàkí sàmọ nínú kó yẹ pé gbogbo ẹ̀ náà ìgbà ni náà. I can see the crowd for here now. It is comfort for a while. You see, maybe you give it and you donate to charity. Maybe someone will steal it. Maybe it becomes right. Oh, well, yeah ọgbọ́n sọ òun ni who makes your applications homes of rest and quiet for sure. Allah gives you the sense to build your home. Ó wá ní wájà alẹ́ lákùn. Nínú wọn fi sẹ́yìn náà fún yín látọ̀dọ̀ ara àwa ní ìlú ní ìrọ̀lẹ́ Hamdi látara wọn àwa ya tàbí sọ̀rọ̀. Nípìnlẹ̀ ọmọ náà lè ní búlọ́ọ̀gù ní mo lọ́wọ́ àgbẹ̀rẹ̀ nípìnlẹ̀ nípìnlẹ̀ dáadáa bàbá ńlá wa nípìnlẹ̀ awọ ẹran ló fi kọ́ ló fi ṣẹlẹ̀. tẹ́ǹtì ló bẹ̀rẹ̀ yín kọ́. tẹ́ǹtì náà lè tẹ̀ wá mọ́dá láti padà táwọn wẹ́dà ń di àforíṣiríṣi ìṣeéṣe olópinlẹ̀ ilé kíkọ́. igi ni wọ́n sọ pé awọ ẹran ni wọ́n tẹ̀ papọ̀ ni wọ́n dà á wò ló. Allah make for you That is what they used the mayor some, some, some stick, and they tied on them some animal skins. That is what they used to make things in the past, used our forefathers in the past. Oh! yíyan ní tẹ́ǹtì àwọn bá wọn wáyé ṣe kí àtàwọn wọn ti dín papọ̀ ló di papọ̀ mọ́ra wọn àti àwọn tẹ́wọ́n fi bò ó lórí wọn kò lù. òun ni ayé àwọn pèlè ayé nígbà náà lọ. ilé ibùgbé ló dá sí fún wa. àgbà alámẹ́kọ̀ọ́ sure out of the skins of animals tents for use both as dwellings and you see how the before they used in the past as some of you you made so light and handy and when you travel and you are, they made mobile when you travel that is what you use in the past. ọ̀yá ọmọ ìkáwọ́ àti kùn ọjọ́ ìbàdàn bá ìrìn àjò ìrìn àjò tá a fẹ́ sọ gbogbo àti débi tá a lọ. àákà fòwò ẹ̀ náà ni iye ọdún náà bá fẹ́ lò bẹ́ẹ̀ láàdùn ká láàbá ká bẹ́ẹ̀ ni wọ́n rì í mọ́lẹ̀ èyí náà ní rì mọ́lẹ̀ tó ń bẹ́ẹ̀ bá kàkà kàkà àgàlóṣù kan igi náà president nísàlẹ̀ tó kàn fi dúró bóyá wọ́n kàn fi sọ èdè yẹn ni ní kò ní yóò mọ́lẹ̀. That is And the song that is made so light and handy for you for you to carry when you travel and some you make when you store in your travels some are made permanent some are made mobile. Ó wá ní wàmí àsìwá àbíyá ready to move, múlẹ́múlẹ́ wọn táàbí sí aṣọ táwọn. wá á bàrí yá àti irun lẹ́kúlẹ́kú irun lẹ́kúlẹ́kú lẹ̀rọ fún múramúra ó tún kò sí nìkan wá àsì àríyá àti irun àsáàtà pípé ó dà bí aṣọ lẹ́yìn náà táwọn ará lò máa ń fi aṣọ kan méjì dìbàmà ẹ̀ fi náà fúnra lónìí ọ̀rẹ́ wa ìta tọwọ́ kan ọ̀pọ̀ tó lọ́dọ̀ rẹ̀ kó bọ́ ta tọwọ́ kan yá ọmọ ìlọ̀ta ọmọ ìlọ̀ta mo lọ́gbọ́. I see Allah make you from dream war and apart from the war that is from four the four that is talking about so five words and uh, apart from this Allah make you the air that you choose to make some cloth in the box. Ah ah. bá ti dòkú náà lọ́sẹ̀ gbọ̀dọ̀ oríṣiríṣi àsọ̀làbọ̀ sọ́run ìdí ìfúlé ó lè mọ dáadáa ìdí ìbọ̀sẹ̀ wá tó ń mọ ìṣe inú ni òun tí wọ́n tọ́ka sí lu ó ní irun múlẹ́múlẹ́ irun àsásá irun tó nípa irun tó nípa tó fi ṣe aṣọ gbà náà ló dábì sọ. àyàsí dasun ru alamipojúo who should choose to make your clothing and the boss and there are some fur like some fibers. This is just to make your clothes in the past. There song ahead that is unfiber when you near thick cloth in the past. Wọ́n ní wọ́n máa tá ìyá yìí ni olè máa And there are more astonishing articles of convenience for sure. A comfort for a time àyà àdáwọ̀ sàmì nùnà àyà ọgọ́rin àti ọ̀kan. ọ̀là ọba àtọ̀hún ni dáadé lẹ́kọ̀ọ́ olùlù ń dá fún wa olùlù ṣe é fún wa ní ma àdàkàdàkà tó ń dá ṣìlá ìbòjì ìròyìn tó kà láwọn ọmọ israẹli ló ní fún odidi forty years òsì lọ́wọ́ pa wọn bẹ́sẹ̀ pọ̀ tó hmm. alẹ́ síìtì o ásìtì òjò òmọ lórí hmm. ló fege òórùn náà ó sẹ́ tiẹ̀ lọ òsì lọ́wọ́ pa wọn ní sáà hmm. ọmọ israẹli ló kó jí àdúgbò rẹ̀ kábíyèsí. Allah is Allah, Ummiyah, out of it things to create some things to give you shape. You can see the Israelites in the past for 40 years, Allah did not allow, Allah did not allow them to feel the heat of the sun. He covered them with shade for 40 years, but they did not show gratitude to Allah. Ah, ah. Wàlẹ́rù jàhálà yà kò mí máa ọ̀dẹ́ kàṣìlá olùsè olùdá ìgbòdìlé lórí. Wàjàhálà yà kò olùdá fún yìí nínú àlejò látara àwọn òkè lálálálá àpáta ńlá àpáta ńlá àkìnnà àbíṣe ibùgbé. ibùgbé mi wọ́n yẹ yàrá wọ́n wa destroy Is Allah who made out of the things they created some peace, to give you shade and of the hills he made some for you as your shelter from some, some nations in the past and the men ill their shelter, the upper and the hills, the upper place and the hill. She has shown no gratitude to Allah. Allah destroyed them utterly. وَجَعَلَ لَكُمْ òun náà ló ń dá fún yín o. Sarabila. Màmá Anna Sarabila ẹ̀wù. Olóńdé ìfún yín. Olóòpọ̀ ń lọ pàṣẹ tó wù. Òun ló fún àmì ọpọlọ. Ká lọ já òun lóko Allah has given you garments, and made for you garments. You see, Allah made for you, Allah gives you the knowledge to plant the seed of cotton, and from this cotton you make the wool that you cut and you spin, and it is made as clothing for you. Yeah, yeah.